omi láyé omi lòṣà ẹni bá bómi ṣọ̀tá irú wọn ní rídà omi. ẹ dúró bẹ̀ ẹ mú ẹ kì í. àbájọ́lẹ̀ rí ìjà ẹ̀ dúró bẹ̀. sórí ilé tí mo fi wá yìí gangan ni mò ń sọ̀rọ̀ pariwo òun la jí ti ń bá ní gbélé. mi ò sáré tètè kó wá jáde lé ẹ̀fúùfù lẹ̀lẹ̀ òde sáré. jẹ́ mọ̀ ní. ọ̀gá tó bá jẹ̀mí ìbẹ́ ìjọ mi ọ̀run làlà ló ń lọ. kí ló ní kí ni rí ìkẹ́ ní gọ̀ǹgọ̀ tèmi gọ̀ǹgọ̀ fún mi kí lọmọ yẹn ṣe fún mi. ṣóun nìkan ni ṣóun nìkan ni. sùúrù màá ní kí màdàmú á fún ẹ ní cash. Ah! o ò fẹ́ owó. ẹ má wọrí ẹ̀yin ẹ mọ̀ wọ́n ti yín.